agbára ìhìn rere ìsọjí àti ìsọdọ̀tun ara àti tẹ̀mí nínú èyí tọ́gbọ́n àtìmọ̀ tó ń fẹsẹ̀ gbogbo ayé àtoníkọ̀jìkọ̀ ènìyàn múlẹ̀ nínú òfin ọlọ́run èyí tó mú àlàáfíà gbòòrò níbi gbogbo wà ètò agbára ìhìn la mú wá fún yín látẹnu ìránṣẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn ẹ̀ẹ́sì olú látijọ́ Christ Gospel Crusaders Mission lẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo kí ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ bí a ṣe ń gbọ́ àmín orúkọ jésù àdúpẹ́ lọ́wọ́ rẹ bàbá wa tí ń bẹ lọ́run fún àkókò tí ẹ fún wa láti rán ọ̀rọ̀ rẹ sí àwọn olùgbọ́ wa níbi gbogbo tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ yìí mo gbàdúrà pé kí àánú ọlọ́run ẹ̀mí ìrònú wàdà àti ojú rere ọlọ́run kó sọ̀kalẹ̀ kó sì máa bá yín gbé láì títí jésù yóò fi dé àmín ohun tí à ń sọ̀rọ̀ lé lórí lákòókò yìí òun ni ìfẹ́ ọlọ́run sí ènìyàn gbogbo ìfẹ́ ọlọ́run sí ènìyàn gbogbo mo kà láti inú ìrere Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé ìrere Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fẹ́ ń bí rẹ̀ kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun ọlọ́run fẹ́ràn gbogbo ènìyàn ó fẹ́ràn gbogbo àwọn ènìyàn tí ó wà lé ayé ní orílẹ̀-èdè gbogbo àti níbi gbogbo ó fẹ́ràn àwọn abòrìṣà ó fẹ́ràn àwọn eléégún ó fẹ́ràn àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì ó fẹ́ràn gbogbo àwọn ènìyàn tí bẹ̀lẹ́ ayé ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí ó wí pé nítorí ọlọ́run fi ara ayé tó bẹ́ẹ̀ gẹ́ ẹnikẹ́ni tó bá ń rìn tó ń mí sókè tó ń mí sódò tó wà lórí ilẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ọmọ kan ṣoṣo tó ní ó fi ránṣẹ́ sí ayé kí ayé bá a lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ní ọjọ́ kan ọkùnrin kan lọ láti lọ wàásù ó sì mú àwọn ìwé pélébé pélébé tí à ń pè ní tract lọ́wọ́ nígbà tó dé ọ̀dọ̀ ẹnìkan ẹni yẹn ó wà ní ọgbà àwọn àtìmọ́lé bẹ́ẹ̀ ni ó sọ pé arákùnrin mo wá láti fi ìfẹ́ ọlọ́run hàn ọ́ kò mọ̀ pé ẹni náà ni onídàájọ́ tí a ó gbé òun lọ wájú rẹ̀ ní ọjọ́ kejì bẹ́ẹ̀ ni onídàájọ́ yìí rọ̀ ọ́ títí oníbàbá mi sọ kan ọlọ́run fẹ́ràn mi ọlọ́run fẹ́ràn mi ni mo wà nírú ipò tí mo wà yìí ó ní ọlọ́run fẹ́ràn rẹ̀ tí n bá ṣàlàyé fún ẹ ó ní mi ò fẹ́ gbà àlàyé ẹ máa lọ ó lé ọkùnrin adájọ́ yìí jáde kúrò níbi tí ó ti fẹ́ bá sọ̀rọ̀ ọkùnrin náà sì ń lọ jẹ́jẹ́ ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì tí a gbé wá láti àtìmọ́lé ló wá ń wò pé ojú ẹni ìjọ ojú ẹni tí mo rí lánàá o ó wá ń wò ó kò mọ̀ pé òun ni onídàájọ́ òun bíbélì sọ fún wa wípé nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọ̀hún bí rẹ̀ kó oṣó fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè tipasẹ̀ rẹ̀ gba aráyé là ìdí tí ọlọ́run ṣe rán jésù wá ni pé kí a lè gba aráyé là kí a lè gba ẹlẹ́ṣẹ̀ gbogbo là kí a lè gba abòrìṣàlà kí a lè gba eléégún àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì àwọn tó ń bòrìṣà àwọn tó tiẹ̀ sọ pé kò sí ọlọ́run torí kí a lè gbà wọ́n là torí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe rán jésù kristi sí ayé ìwọ olùgbọ́ mi ọlọ́run rán mi sí ọ ní àkókò yìí láti sọ fún ọ pé ọlọ́run ti fọ́n jésù sínú ayé láti lọ kú nítorí ẹ̀ṣẹ̀ ara ayé kí olúkúlùkù ènìyàn kí ó bá lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run kí ó lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run kí ó lè bọ́ lọ́wọ́ iná ọ̀run àpáàdì o ní àǹfààní ní àkókò tí ò ń gbọ́ mi yìí láti yí padà sí olúwa láti gba jésù ní olúwa àti olùgbàlà torí jésù ní ìfẹ́ ọlọ́run sí ayé kì í ṣe bẹ́ẹ̀ nìkan jésù ní ọ̀nà dé ọ̀dọ̀ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan jésù ni ẹni tó kú nítorí ẹ̀ṣẹ̀ tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa bí o bá gba jésù kristi lákòókò yìí tí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìwọ yóò rí ojú rere ọlọ́run ìwọ yóò sì rí àánú gbà bẹ́ẹ̀ ni o kò ní wá sí ìdájọ́ gbọ́ ìwọ olùgbọ́ mi jésù kristi wá sílé ayé ó wàásù ìrònú kúwàdà fún gbogbo ènìyàn ó la ojú afọ́jú ó jí òkú dìde ó mú arọ rìn bẹ́ẹ̀ ni ó wẹ adẹ́tẹ̀ ohun tó ń ṣe ni pé kí ẹ lè mọ̀ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni òun ti wá nítorí ìgbàlà ọkàn ọmọ ènìyàn ǹjẹ́ o ṣetán lákòókò yìí ìwọ olùgbọ́ mi láti gba jésù ní olúwa àti olùgbàlà ǹjẹ́ o ṣetán lákòókò yìí láti gbà á ní ọmọ ọlọ́run ǹjẹ́ o ṣetán lákòókò yìí láti gbà á bí ẹni tí ó ṣetán láti ràn ọ́ lọ́wọ́ láti gbà ọ́ lọ́wọ́ ìbínú tí ó ń bọ̀ torí náà àǹfààní wà fún ọ lákòókò tí ìwọ olùgbọ́ mi pé bí o bá gba Jésù Kristi ní Olúwa àtọ́lùgbàlà rẹ ìwọ yóò bọ́ ọ lọ́wọ́ ìbínú Ọlọ́run ìwọ yóò bọ́ ọ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run gbọ́ bí ìwé mímọ́ ti wí Fílípì orí ìkejì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 fún ògo ọlọ́run bàbá torí náà ní àkókò yìí bí ìwọ bá lè jẹ́wọ́ jésù tí o sì gbà á sínú ọkàn rẹ tí o sì pinnu láti yí padà kúrò ní ọ̀nà búburú rẹ yóò fi àánú bí ọ wò ìwọ yóò bọ́ lọ́wọ́ ìdájọ́ ó bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ó bọ́ lọ́wọ́ agbára òkùnkùn ó bọ́ lọ́wọ́ agbára àìrí gbogbo ìwọ yóò sì ní ìyè tí kò ní ìpẹ̀kun mo ti mú ẹnu dúró a kọ́ ọ pé ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ayé lónìí tí wọn kò ní àlàáfíà àlàáfíà ti ọkàn àlàáfíà ti ara àlàáfíà nínú ìdílé àlàáfíà níbi iṣẹ́ àlàáfíà nínú ìlú àlàáfíà lórí ìtẹ́ torí náà Jésù ń fúnni ní àlàáfíà ó sì ń fúnni ní ìsinmi ó sì ń fúnni ní ní àkókò yìí bí ìwọ bá lè gba jésù ní olúwa àti olùgbàlà rẹ o ní ìyè àìnípẹ̀kun ìwọ kì yóò sì wá sí ìdájọ́ lẹ́yìn tí o bá ti gba jésù olúwa tán jésù yìí ní agbára láti mú gbogbo ìṣòro rẹ kúrò ìṣòro àìsàn àìní ìyàgàn ìgbèsè àti àìrójú àìráyè àìríná àìrílò àti onírúurú wàhálà gbogbo àti ogun tí ayé gbé tì ọ́ jésù ni a fi fún láti gba àwọn ènìyàn kúrò lọ́wọ́ ìdààmú gbogbo torí náà o ní àǹfààní lákòókò yìí láti gba jésù ní olúwa tó lùgbàlà kí o sì bọ́ lọ́wọ́ àwọn wàhálà rẹ kí o sì tó ní iyè tí kò ní pẹ̀kun ẹni tó ń bá wa sọ̀rọ̀ òun ni olùṣọ́ àgùntàn s olú ọlọ́wẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ti ń bẹ lọ́run nítorí ìfẹ́ ńlá rẹ sí ènìyàn èyí tí ó fi hàn tó o sì fi rán mi ní àkókò yìí mo fi gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ mo fi lé ọ lọ́wọ́ olúwa jẹ́ kí ẹ̀mí rẹ wọnú wọn kí wọn kó sì yí padà sí ọ kí wọn kó sì gba jésù ní olúwa àti olùgbàlà ní orúkọ jésù kristi gbogbo ìṣòro wọn kó di àwátì mo rán ọ̀rọ̀ ọlọ́run jáde gbogbo ohun tó dojúkọ ayé rẹ tó ń yọ ayé rẹ lẹ́nu mo pàṣẹ lórúkọ jésù jáde kí o sì di ẹni òmìnira ní orúkọ jésù kristi olúwa wa àmín. Ah, agbára ìrere lètò tẹ́ gbọ́ tán láti ẹnu ìránṣẹ́ rẹ̀ ẹ̀ solú ọlọ́wẹ̀ tí í ṣe olùṣọ́ àgbà ìjọ Christ Gospel Crusaders Mission èyí tó kalẹ̀ sẹ́yìn Capital Hotel ìwòrò òdò Òṣogbo fún ìtọ́ni tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà ẹ pe nọ́mbà yìí zero eight zero three two four double three one eight five tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọọjọ́ tuesday láago márùn-ún àbọ̀rọ̀ lẹ́nu. ẹ sì tún lè bá wa jọ́sìn léyìíkéyìí ẹ̀ka àjọ wa tó bá wà lágbègbè yín.